الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم لوني أو ما تتسوى لنا àlàyé tí ọlọ́run ọba tó yọ̀ǹda fún wa láti òun náà ni wípé a wà nínú ọ̀la ọlá mìíràn tí ń bẹ fún oṣù Ramadan kí ni ọlá náà òun náà ni ọlá tó wà nínú hadith jẹ́ àyànbíwá sọ́lọ́lá tó bí jáde fún wa yìí pé. lè sọ ìmì farahatan farahatun fi dunya inda iftarihi wa farahatun fil akhirah. náà. aláàbá sọ yí pé aláàwẹ̀ sọ̀rọ̀ sẹ́lẹ̀m ayọ̀ méjì tí ó ti di tirọ̀ ayọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó ti di aláàwẹ̀ ìdùnnú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó ti di ti aláàwẹ̀ ìkan máa jẹ́ tiẹ̀ láyé ìkan sì máa jẹ́ tiẹ̀ ní ọ̀hún ìtọ́ máa jẹ́ tiẹ̀ láyé ìrìn náà ni à ń ṣàlàyé lọ àti sọ oríṣiríṣi ìtumọ̀ tí ń bẹ fún ayọ̀ ayé nínú àwọn ìtumọ̀ tá a tún fún gbogbo ọ̀nà láti gbọ́ ìlànà ṣùgbọ́n ní àná ni àkókò oko wa nípa pámọ́ra tá a fi stọ́ọ̀pù ìbéèrè ánsà lórí ìbéèrè kan tá a béèrè ó náà ni pé amọ̀bí aláàwẹ̀ ọmọ ní ayọ̀ kan farhatun yọmọ ní ayọ̀ kan nígbà tó bá fẹ́ ṣe ayọ̀ kan yìí báwo la ṣe lè sọ di ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ kí ni ìlànà tá a lè rìn tí ayọ̀ yẹn ò fi pọ̀ táàdì ní sí wàhálà kankan ẹ̀lẹ́nà wà á ronú ọpọlọ yìí pé sí ẹ̀lẹ́ ìgbà rẹ̀ mẹ́ta pọ̀ lọ́jọ́ kan tó <laughs> lè gbà rẹ̀ mẹ́wàá pọ̀ ní ọjọ́ kan ẹ̀lá ní ayọ̀tọ̀pọ̀ bẹ́ẹ̀ ẹ̀sìn Islam ẹ̀sìn ìfà ni kí ni mo pè. ẹ̀sìn ìfà. tí wọ́n bá pe nǹkan lẹ́sìn ìfà ni mo fi ṣe kékeré kọ̀ọ̀jẹ̀ púpọ̀. Hmm. gbogbo ara yìí náà sì mọ̀ pé tí wọ́n bá ní gọ́ọ̀mẹ̀ntì ń ṣiṣẹ́ state government federal government tí wọ́n bá ní wọ́n fẹ́ ẹ̀pẹ́ àwọn èwo lẹ́sìn ìsáyé lọ́ba. federal government bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. Eh, eh, iṣu tí wọ́n ọlọ́wà lára ju iṣu ti state lọ bẹ́ẹ̀ ìyẹn náà wọ́n máa já sọ̀nà fún gbogbo ẹlẹ́sìn náà tó ń bọ̀ wá tí wọ́n bá ní ẹ̀sìn tó ní ìfà ọgbà ńlẹ̀ ọgbà ẹ̀sìn tí ò ní ìfà lẹ́rú bó ti ṣe ń lọ́ọ̀jẹ ó sì lè má rí jẹ gan hmm. tó wá ń bá a lọ ó yẹ ká padà sí ibi ẹ̀sìn tó ní ìfà ẹ̀sìn Islam kí ni mo gbé ẹ̀sìn ìfà ẹ̀yìn pé ṣe kékeré ọjọ́ púpọ̀ àní ayọ̀ tí ń bẹ́ sá láàrọ̀ kọ̀ọ̀kan yìí lójoojúmọ́ yìí nígbà tó bá fẹ́ sí lọ yìí ó lè sọ́dí ń tọ́pọ̀ hmm. pẹ̀lú sẹ́kẹ̀kẹ̀rẹ́ náà ni eléyìí ọmọ yìí wà ẹ̀yẹ́ ló sọ̀rọ̀ wọn látara ipe tá a bá ti aláàwẹ̀ lẹ́nu látara ipe tá a bá ti kí tá a bá ti aláàwẹ̀ hmm. kan lẹ́nu irú ayọ̀ tó ń ná yìí nígbà tó fẹ́ sínú hmm. عملوا بجن عملوا بجن كلا مدارس هذه وين حديث زيد بن خالد الجهني عن زيد بن خالد الجهني قال قال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما كان له مثل أجره لا ينقص من أجره شيئا. On the authority of Zayd, he said that the Prophet sallallahu alayhi wa sallam said, whoever gives a fasting person food to break his or her fast, he has the same reward of the fasting person without any reduction of the person. نعم ثم حديث يعني زيد بن خالد الجهني ثم موطئ النبي وهو صحيح. ولا عز الله عليه وسلم وقال لي أن كان sí aláwẹ̀ tó bá fún aláwẹ̀ lóúnjẹ tó bá tọ́jú aláwẹ̀ lálẹ́ bá tó fẹ́ jẹun tó yẹ fún lọ́yànjú oúnjẹ rẹ̀ fún ẹnikẹ́ni tó gbé sínú fún aláwẹ̀ irú ẹ̀sán táláwẹ̀ tó gbé sínú fún yẹn ọgbà iná ni wọn náà gbà. Allahu akbar. Ànábi sì fi rìnlẹ̀ nù àdéhùn tá a ní gbọ́ láti ní jáde sọ́mọ́ bá àṣẹlá. Ibi aláwẹ̀ yóò máa ní ayọ̀ mélòó ní kìíní ayọ̀ méjèèjì ń ta la ayọ̀ méjèèjì ń aláwẹ̀ nígbà wá ní orí ẹ̀sán táláwẹ̀ bá gbà yóò máa ń jẹ́jẹ́ tó bá fi aláwẹ̀ lẹ́nu orí wa yí pé ẹ̀sán ayọ̀ náà yóò wà bá ẹni tó sì lẹ́nu ìdí nìyẹn tó dìde ní ìgbìmọ̀ ẹnikẹ́ni tó bá sí yẹn lẹ́nu yóò dìde di irú ẹ̀sán tẹni tó ń gbà àwẹ̀ yẹn tí yóò rí níwájú ọlọ́run gbà. Mm-hmm gbogbo aláwẹ̀ kọ̀ọ̀kan ló ní ayọ̀ méjì gẹ́gẹ́ bí àdàbí ti ṣe sọ. ẹ̀ẹ́dẹ́gbà ní ta ni aláyọ̀ ta ló ní onídùnnú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lójoojúmọ́ àwọn ẹ̀dá nìkan wọn ni wọ́n wà tó tù. nígbà tá a bá ti wá mọ̀ pé ìdùnnú yìí ti fẹsẹ̀ nílẹ̀ fún gbogbo aláwẹ̀ kọ̀ọ̀kan ọ̀dájú pé ẹni tó bọ̀ náà yóò gbà ẹ̀sán tí aláwẹ̀ bá tó bá ti jẹ́ aláàwẹ̀ tó jẹ́ aláàwẹ̀ ìsìláàmù ìwé ẹni bẹ́ẹ̀ ó ní ìdùnnú ọ̀tọ̀ọ̀tọ̀ méjì lójoojúmọ́ hmm, ìdùnnú àkọ́kọ́ òun náà ní ìdùnnú nígbà tó bá fẹ́ sínú ìdájọ́ wa ṣàlàyé irú ìdùnnú fún wa hmm. láti fi lè bá a jẹ pé ká mọ̀ pé ìdùnnú yẹn kọjá àlàyé فرحة عند إفطاره فرحة عند إفطاره ayọ̀ náà ni ọmọ jẹ́jẹ́ nígbà tó bá fẹ́ sinú kí aláyọ̀ náà wọ́n sọ fún yẹn gbogbo tí ń pè é ayọ̀ gbogbo tó bá túmọ̀ ayọ̀ sí lọ́dọ̀ tiẹ̀ nínú èdè tiẹ̀ nínú ìlú tiẹ̀ nínú ìbáwíyànjú tiẹ̀ nínú ọ̀rá tiẹ̀ ó ti di tiẹ̀ wàhálà akbar. ẹ ẹ mọ̀ sọ́rọ̀ wàhálà rí báyìí ẹ̀jẹ̀ ká gbìyànjú àwọn náà mọ̀ fún àwọn táwọn àti tó máa ń fi ẹnu kí wàá lọ́fà tó fi jẹ́ sí pé ayọ̀ yìí ibi ìsinmi ọlọ́run ọba aláàbí gbé ìsìn e hmm. kò gbé ayọ̀ yẹn síbi sàárì àgbọ̀ hmm. yìí dáadáa níbẹ̀ hmm. kí lọ́fà tó fi jẹ́ sí pé ayọ̀ tá a ní aláàárọ̀ ọmọ ayọ̀ àkọ́kọ́ yẹn ibi ìsinmi láti àbá ah, gbé síbi ìwọ̀n fájìrì bí wọ́n fẹ́ kẹ́hìn fájìrì àbá ah, gbé síbi ìgbà tó bá fẹ́ jẹ sàárì ìwádìí tó fi sí pé ibi ìṣẹ̀rìn ọwà náà bóyá sábà tó fà ní pé sàárì tá a máa ń jẹ nì èyí máa ń wáyé mm-hmm. gbogbo ń bá ṣe bífọ́ ìjọsìn ọ̀yàtọ̀ sí ń ta bá ṣe níparí ìjọsìn ṣùgbọ́n ìṣinú ń wáyé ìjọsìn mm-hmm. gbogbo ara náà gbogbo ẹni tí wọ́n ń pè ní ẹrú ọlọ́run ọba ogun ọmọ nígbà tó bá fẹ́ bẹ̀rẹ̀ náà mọ kò lè dàbí tó ìgbà tó ń fẹ́ títẹ́ ń parí lọ. bẹ́ẹ̀ni ìgbà míì ni pé ní òjò ọ̀sìn bá ń ṣe tá a bá ń ti jọsìn lọ́wọ́ tá a bá fẹ́ wọnú sọ̀dá tó fi gbà náà bí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ bá fẹ́ bẹ̀rẹ̀ ìwọ̀n òru ní máa ń kí ọ̀pá méjì tó fúyẹ́ hmm. ẹni tó fọ́ pásítà ẹni ó kéré kò fa kéwúgbọ̀n mẹ́. àwọn onímọ̀ sọ pé èyí láti sọ pé láti fi rí ẹ̀mí kalẹ̀ rí pé mo fẹ́ wọnú iṣẹ́ ńlá mm-hmm. ah, nípa báyìí eh, nípa báyìí ah, oúnjẹ sàárì ọ wáyé bífọ́ kátó ṣe kátó ṣe ìjọsìn mm-hmm. òun la fi ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n oúnjẹ sí ọ wáyé ní ìbàtà parí ìjọsìn àwọn ọ̀rọ̀ fún aláṣẹ fi àwọn kankan wéra wọn nínú ẹ̀sìn Islam kó lè bàyè ọ̀dà ẹ̀já àti àpẹẹrẹ àwọn ìjọsìn tó jọ ń ta wí ìtàkùn ọmọ pé ń ta bá ti ká bẹ̀rẹ̀ ìjọsìn ọ̀fẹ́ ẹ̀ máa lọ́lá pé níta bá ti láfta ìjọsìn àdúgbà tíjọsìn bá fẹ́ parí náà tábà wo sọláàtì ìran kí síta ní kíní ẹ̀sìn Islam níta máa fi bẹ̀rẹ̀ sọláàtì táwọn fi bẹ̀rẹ̀ ìran onáàrin tàbí ọ̀tún ẹ̀fọ́ bẹ́ẹ̀ni onáàrin ká ṣe aláwọ̀ àgbọ̀tà máa ń gbé ọwọ́ rẹ̀ sókè hmm. tàbá tẹ̀lé parí ẹ̀ náà á fi sálámà á fi kí á fi parí ẹ̀ náà. ìtàpẹ́ta kàlùkọ́ bẹ̀rẹ̀ ni pé èyí ṣe tọ́fà tó fi jẹ́ pé ayé ọ̀tá ibi ìṣirò láti ṣe àti ṣíṣe àti sọ a bá ti ní ọwọ́ parí ìjọsìn ó dàbí ẹni pé a máa ní ọlá ju iṣẹ́ tá a bá ti ju ní ìbẹ̀rẹ̀ ìjọsìn lọ. àwọn abẹ́ta kàwé sọ̀rọ̀ ìrún fún wa náà níta níbẹ̀rẹ̀ sọ̀rọ̀ àti kíkí ọ̀nà níta ti عن أبي سعيد الخدري أن رسول الله صلى الله عليه وسلم قال مفتاح الصلاة الوضوء وتحريمها التكبير وتحليلها التسليم. On the authority of Abu Sa'id al-Khudri, radiallahu anhu, he said that the Prophet sallallahu alayhi wa sallam said that the key to salah is ablution and what makes things impermissible is making the first tekbir and what makes the other things permissible is making taslim. bẹ́ẹ̀ni ẹ̀yìn ìrìn àdé tí a ló sàn ilẹ̀ kúlẹ̀ ọ̀dẹ̀ ọ̀làánì ìṣọ́nà ó ní ànábì wa sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá mo sọ pé kí ìta sí máa ń wọnú ẹni pé kí ìta sí wọlé sínú òun náà ní àlùwàlà ẹ̀wà ní táàbì táàbì mọ̀ pé èèyàn kí ìtàbí wọlé láti lẹ́tọ̀ láti kí òrìn àlọ́ àná ṣùgbọ́n táàtì mọ̀ pé èèyàn bẹ̀rẹ̀ ìrun kíkí rẹ̀ ní Allahu Akbar táwọn bọ̀ wọlé sókè tó kí láti parí tahlilu at-taslim sálámù láti parí mọ́mú àhákìm lọ́gbà wa ọmọ hadithu sahih ẹnikẹ́ni tó bá wo ọ̀rọ̀ yẹn ìrun kíkí ni yọ mọ̀ yìí pé kò sí ààyè fún wa láti ṣe àdúrà àdúrà tá a sílẹ̀ kan àdúrà tó jẹ́ sí pé òǹdè wà ń bẹ̀ ò gbọ́dọ̀ fi kún kí mo fi jẹ́mọ̀. àdúrà tó òǹdè wà ń bẹ̀ tó gbọ́dọ̀ fi kún. ó ti wá lọ gbọ́dọ̀ sí mm-hmm. ìran kan ni ìran lẹ́ẹ̀kejì náà ni àdúrà tá a tún ọ́ lẹ̀ pé tó bá wọ̀ ẹni ọ̀tá ọmọ mm-hmm. ó tẹ̀ ìdí tó bá wọ̀ ẹni tó yẹ ní ọ̀sẹ̀ òwò ìran méjì ní bẹ nínú àdúrà tá a lè ti lórí ẹ̀rọ ìyẹn ló fi dá sí pé ibi tá a gbàdúrà sí ibi tá a bá rí pọ́lá wà ń bẹ̀ jù mm-hmm. tí ó jẹ́ kí àdúrà yẹn tó ti gbà náà tá a bá wá ti takbiratul ihram á rí pé kò sí ní ti ń jẹ́ àdúrà tá a sáàfù ń dèdè kò sí àdúrà tá a fò ń dèdè lára takbiratul ihram pé tá a bá takbiratul ihram tán máa ṣe àdúrà bẹ́ẹ̀ náà ṣùgbọ́n ẹ lọ wò á rí pé àdúrà wà àdúrà tá a tú sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àbòǹdèdè àfi òǹdèdè àwọn ń bẹ níbi ìta ẹ̀rọ ẹ̀sìn ká tó sálámù hmm. èwo ló wá bẹ̀rẹ̀ ẹ̀rùn èwo ló parí ẹ̀rùn jàmá hmm. kí ló bẹ̀rẹ̀ ẹ̀rùn jàmá ìgbé lọ́wọ́ sílẹ̀ ẹ̀rọ náà fàdúrà dáàbò ìdìdì tí wọ́n fi síbẹ̀ wọn àti síbẹ̀ tó kí ló parí ẹ̀rùn sálámù tí wọ́n fi àdúrà táàsì kó tó di gba sálámù tí wọ́n fi síbẹ̀ àwọn òfin síbẹ̀ ẹni pé bí bàbá ìtàkà fúdù lọ́wọ́ tó ń ti sára lọ́wọ́ tó fẹ́ dé parí ìrọ̀rùn wọn fún ọ pé lẹ́yìn ìtàkà fúdù ọlẹ́ta ti ṣàdúrà kó lè dáàbò ìdìdì

kíka kíw kíka fatiha ọwà lára ẹsẹ̀ ọ̀pá kan hmm. ẹlẹ́ẹ̀kẹta rírùkú ọwà lára ẹsẹ̀ ọ̀pá kan hmm. gbígbórí sókè ọwà lára ẹsẹ̀ ọ̀pá kan hmm. kátún lọ forí balẹ̀ ká máa wó lọ́lẹ̀ ọwà lára ẹsẹ̀ ọ̀pá kan káwá forí balẹ̀ òun ni òpin iṣẹ́ ọ̀pá kan lẹ́bàá ní kí ni òpin iṣẹ́ ọ̀pá kọ̀ọ̀kan kí ni ìpínlẹ̀ olùkọ́sọ́jú ìlú ní forí balẹ̀ tàbá gbogbo nǹkan tí mo sọ fún wa ni àti ká dìde o àti ká o àti ká àti ká òkè yìí kò síbi kankan tí wọ́n tú wa sílẹ̀ kí ká máa ṣàdúrà tó wà mẹ́ hmm. kò síbi kankan tí wọ́n tú wa sílẹ̀ kí ká máa ṣe àdúrà tó wà mẹ́ àyàfi ìgbà a bá fẹ́ forí balẹ̀ nìkan nígbà tó wá jẹ́ sí pé ìgbà tá a bá forí balẹ̀ nìkan nígbà tó wá jẹ́ sí pé ìforí balẹ̀ jẹ́ pé òun ni òpin iṣẹ́ rákà kọ̀ọ̀kan lórí ẹ̀rọ kọ̀ọ̀kan ọwá jẹ́ àkókò tó jẹ́ sí pé ọjẹ́ náà ni pé ẹrú sìn ọlọ́wọ́n ọba ó súnmọ́ ọlọ́wọ́n ọba jùlọ nígbà tó bá forí balẹ̀ ìgbà tó bá wà ní òkú rẹ̀. Allahu akbar. Ó súnmọ́ láwọn ọba jùlọ nígbà tó bá forí balẹ̀ dìgbà tí bá ń kafá ti hà lọ. Hmm. Ó súnmọ́ láwọn ọba jùlọ nígbà bá forí balẹ̀ dìgbà tí ọba gbé sókè níbi òkú rẹ̀. Ìyẹn ló fi jẹ́ sí pé الإمام مسلم بحديث عن أبي هريرة عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال aqrabu ma yakunu al-'abdu min rabbihi wa huwa sajidun fa akthiru dua fihi. On the authority of Abu Hurairah, he said that for verily the messenger of Allah said, that the time the praying person is closest to his Lord is while on prostration. So therefore, ask Allah subhanahu wa ta'ala a lot in prostration. Eh. Eléyìí àwọn àdìsí àbò rẹ̀ gbà wọ́n pé òjì ọ̀nà ọba sallallahu alaihi wasallam wọ́n sọ fún wa yìí pé aqrab aqrab ló pè kò pé qarib náà aqrab ma yakunu al-abdu min rabbihi wa huwa sajid yẹn ni pé ààrẹ ẹ̀dẹ́ ènìyàn asúmọ́lọ́ nǹkan ní mùsùlùmí ìgbà tí bá ń kírun lọ́wọ́ tọba gbọ́rọ́ sókè tó ń kí fáńtì àlọ́wọ́ qarib ọlọ́run súnmọ́ ìwọ náà dídí ìwọ náà súnmọ́ lọ ṣùgbọ́n ibo ni akọ́rọ́gùn wa wà ń bẹ̀ Eh, kéwú lélẹ́yìn dáńtọ́ yìí hmm. ẹ̀wá ńlágbájá ọ̀sùnmọ́lọ́ ọ̀sùnmọ́lọ́ lóòótọ́ ńgbà tó ń kí bó bá tó ń kí ní gbogbo kọ̀ǹdíṣà yẹn náà à ń takọ̀ yìí gbọ́ ọ̀sùnmọ́lọ́ wọn. nígbà tá a gbà kó súnmọ́ tán pátápátá ìgbà tó bá wà níbo lórí ìfòrí balẹ̀. a lè fi ìfòrí balẹ̀ lọ parí aká kọ̀ọ̀kan ìṣẹ́ta náà ṣe nù aká kọ̀ọ̀kan. àlejò wa sọ̀rọ̀ sọ̀rọ̀ kọ̀fẹ́ pé fàdùrù wọ́n ní fa àkìsìrò dùá àfi hmm. fa àkìsìrò dùá àfi kọ̀fẹ́ pé ṣàdúrà àdúrà kan pé fa àkìsìrò dùá àfi ẹ jẹ́ ká dùá yẹn pọ̀ níbẹ̀ hmm. tani wọn ṣàdúrà tó fún mi tó bá yẹn wọn Allah Allah Allah Allah ṣùgbọ́n abẹ́mú jáde fún abẹ́yẹn ni pé ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ẹsẹ̀ ìjọsìn kì í sábà lọ́lá tó kíni ìparí ìyẹn ló gbé wa lọ níbi ọ̀rọ̀ àwẹ̀ hmm. ìgbè kí lọ́bà tó jẹ́ sí pé ayọ̀ ká fáláwẹ̀ nígbà tó fẹ́ sínú la gbé sí àgbè sígbà tààrí hmm. torí pé sáàrì ìbẹ̀rẹ̀ ẹsẹ̀ èèyàn súnmọ́ lọ́wọ́ ńgbà náà èèyàn náà sì lẹ́tọ̀ọ́ táyọ̀ ńgbà náà ṣùgbọ́n kò dáa tó àkókò tá a wà nìyẹn àyè fi wá àkókò gbàtà wa fẹ́ sí inú gbàgbọ́ tá a wọ̀. wàmá yà àkílò ha ila lè àlìmùn. So ebe di o ó di hmm. lákòókò gbàdá fẹ́fẹ́ sínú yìí ọwọ́ àwọn na sáré wà ní àwọn àdúrà tí kì í tọ́lọ́run lè dá padà fẹ̀rú sí rẹ̀ òun náà ni àdúrà bá sí sí i ló bá bẹ́ẹ̀ sí inú. tí àdúrà tàbí àdúrà wá sí nígbà tí ò sí ìfẹ̀sí ọ̀la dáhùn sọ́lọ́wọ́n nígbà wọn ọlọ́wọ́n gbà ṣùgbọ́n gbígbà àti ìgbà tó fẹ́ sínú ni ọlágbára ju gbígbà àtàwọn ọjọ́ ìkú ti ń bá bọ̀. torí pé ìparí iṣẹ́ ọlọ́lá ju ìpìlẹ̀ ìyẹn náà lọ́wọ́ àmì àdéhìí ti sọ̀rọ̀ àti ìdúrà ìlànà tọ́ba ti forí balẹ̀ tán ó ní fa ákìsìrò dùn án ẹ jẹ́ kí àdúrà yẹn pọ̀ káàdùn ọ̀wá pọ̀ ìran méjì ni àdúrà lè pọ̀ nípa pé n tó béèrè ọ̀pọ̀ níwájú ọlọ́run pé ọbẹ̀ ọ̀tọ̀rọ̀ fọ́mà ọ̀tọ̀rọ̀ fọ́kọ ọ̀tọ̀rọ̀ fẹ́sìn ọ̀tọ̀rọ̀ fẹ́sìn ọ̀tọ̀rọ̀ fún Islam tó àdúrà pọ̀ ní hmm. ìran kan ní. ìran púpọ̀ kejì ni pé ọ̀fẹ́ béèrè ọmọ ọmọ fifty. Hmm. ìran púpọ̀ kan tún nìyẹn. àti tọ́lá sọ pé ọlọ́run fún mi lọ́mọ fifty jẹ́ bí àwọn ọmọ fífi kí wọ́n sì yè gbogbo wọ́n sì jẹ́ wọ́n sì jẹ́ wọ́n sì wúlò dáwọn ọlọ́mọ tí wọ́n bọ́ wọn dáadáa àtọ́lọ́wọ́n dáná. aláhùn àgbà àti òdùn àá gbólóhùn fàákìrú fàákìrú dùn ààrẹ gbólóhùn yẹn fàákìrú yìí gbólóhùn lánìí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wa gbà fún ìyá àánì àti gbàgbé ara ń bẹ̀. bẹ́ẹ̀ ló lọ́dẹ tọrọ lálọ́dọ̀ náà wọ̀ pé irú ọlá alágbájá tàbí bàbá tẹ̀sí mi náà ní kaba yìí bá ń tẹ̀yọ kan tí ló ń béèrè nǹkan wọn lọ́dọ̀ náà wọ̀ bá sí. Hmm. àlejò ní fàákìrú dùn dùn ààrẹ fi. eléyìí ni ayọ̀ tí ṣùgbọ́n yẹ ká mọ̀ pé ìwọ tó ń gbà àrà rọ́mọ̀ náà lọ́wọ́ tó ń gbọ́ mi báyìí tọ́jọ́ mùsùlùmí ẹ̀kọ́ mọ̀ pé ayọ̀ ayọ̀ méjì ní ayọ̀ àkọ́kọ́ òun náà ni ayọ̀ hmm. a lè sọ fún wa nínú ìjókòó tàn nípa ayọ̀ tayé yìí ọwọ́ gbogbo ibi tí oníbùkátà sí ọwọ́ náà ayé ẹ̀mí rẹ̀ ọwọ́ hmm. náà ayé bọ́dì ara rẹ̀ ọwọ́ hmm. náà ayé ìyàwó rẹ̀ ọwọ́ náà ayé ọkọ rẹ̀ ọwọ́ ayé iṣẹ́ tó ọba bá ti gba rẹ̀ bí tó otu bó ti yẹ o ti láyọ̀ lọ ṣùgbọ́n tó o wá lò nígbà tó fẹ́ ṣe oníjì kan rántí hmm. ìgbò láti máa jẹ àǹfààní ayọ̀ náà nígbà fẹ́ ṣe yẹn tí ànábì ní ayọ̀ bẹ́ẹ̀ yẹn hmm. agbọ́dọ̀ ronú pé èké mo ti láyọ̀ hmm. bá ronú sí láti pípọ̀ ọmọ pé ayọ̀ yìí ń bẹ̀ ṣe ti kọ́ ọmọ ayọ̀ náà ayọ̀ alákọ̀ọ́kọ́ nù farhatun fil akhirah òun náà ni ayọ̀ tó rí kálukú wa tá a gbà yóò rí nígbà tá a bá di ọjọ́ gbèdà sí àná kí wàá náà yọ ẹlẹ́ẹ̀kejì jama òun náà ni alìjánina. Allahu akbar dùkúrú ìjánina. dùkúrú ìjánina. kéèyàn wá ìjánina náà láyọ̀ ẹlẹ́ẹ̀kejì. agbára aráyé ń bẹ àtúrọ̀rùn ń ilé ìwọ̀n ìjà púpọ̀. àwọn ìṣèkábẹ̀ lọ́wọ́ pé kò sáyé ń bẹ nìkan ni. alọ́gbà aráyé ń bẹ àtúrọ̀rùn nígbà tó fẹ́ sínú ọ̀rọ̀ ọ̀tá yìí nígbà tó bá wá kú láyé tó pàdé bá yá lẹ́sìn hmm. ó tún ní ẹ̀sán bó ló ti yọ nígbà tó bá lẹ́sìn rẹ bó ti tóbi tó hmm. ayọ̀ yìí tó jẹ́ ayọ̀ yìí ẹ̀ka ti pé èwo ló ní ọlá yìí sáyọ̀ ọ̀run um, hmm. àti ìṣọ́ ìlú náà àtàrí ayọ̀ méjì náà mọ̀jẹ̀ dára rẹ̀ ayọ̀ táyé àti ayọ̀ tọ̀run èwo ló ní alájọ sọ̀nà ìdáhùn ní pé ayọ̀ kan kì í ṣẹ̀jẹ̀ ayọ̀ táyé ayọ̀ kan kì í ṣẹ̀jẹ̀ ayọ̀ táyé tò nípa báyìí tí ènìyàn bá wá wá tó jẹ́ láàrẹ̀ nígbà tó fẹ́ sínú tó nígbàgbọ́ ikú ti rí ayọ̀ lákòókò ìgbà náà náà gbọ́dọ̀ tó máa nígbàgbọ́ yìí pé pẹ̀lú ògùn ọlọ́run gbà mo lè gbà pé mo gbà rẹ̀ bó ti tó àti bó ti yẹ màá yọ ayọ̀ ti àti ọ̀nà tí mm. àwọn ayọ̀ méjèèjì yìí tó pàdé tó sì papọ̀ fún gbogbo ẹni tí ń gbà àwẹ̀ rọ̀mọdọ́ọ̀nù ní ìdẹ́ká mọ̀ mọ̀ pé àwẹ̀ rọ̀mọdọ́ọ̀nù yìí ọlá rẹ̀ kọjá sí ọkọjá bẹ́ẹ̀. ìdájọ́ àbúdá rẹ̀ kọjá bẹ́ẹ̀ tí rọ̀mọdọ́ọ̀nù ọlẹ́bẹ̀dẹ̀ ayọ̀ méjèèjì báwo wá ní tó bá gbà rẹ ọ̀ràn ẹ̀yàn ó tún wá jẹ́ pé kì í ṣọjọ́ kan ọgbọ̀njọ́ tàbí ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n ló ti gbà. ó ti mú kùn sínú sínú sínú ayọ̀ bẹ́ẹ̀ ni ó ti mú kùn sínú ìdùnnú ni ẹni pé tí wọ́n bá níta ẹni tí ó ń fi dùnnú para ó ń fi dùnnú wẹ̀ ó ń wọ̀sán ayọ̀ ó ń jẹun ayọ̀ ó ń jẹun ìdùnnú ó ń rìn ìdùnnú ilé rẹ̀ ti ilé ìdùnnú hmm. eh, nǹkan àdó ẹ̀ sí nǹkan ayò tí a máa ń ta ẹni náà aláwọ̀ ilé ìlẹ̀ ọ̀la tuntun jẹ́ ayé mùsùlùmí ẹ̀jẹ̀ السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته